ọlọ́run ló pè wá síbi ìgbéyàwó àwọn àfọwọ́ ajẹ́ kẹ́mọ̀ òfin ọlọ́run ọba tó bá ní kápá ọgbọ́dọ̀ ṣègbéyàwó tí n tó fi gbọ́dọ̀ ṣèyàwó ń bẹ lọ́dọ̀ ẹ̀ bá a ṣe wà ń ti ó ti ó ti àìmọye obìnrin lójú ẹ ti ń ṣe mọ́lá nígbà tí ò ní kẹ̀kẹ́ ọkùnrin ó ti obìnrin tó bá jẹ́ kó bá níyàwó ojú ọ̀ wálẹ̀ torí pé ẹ̀ sọlọ́gbọ́ọ̀fù àríwọ̀sẹ́lẹ̀m ànábì ni mo pe ẹ̀yin ọ̀dọ́ ẹnikẹ́ni tó bá ní kàpá nu yín kó lọ fẹ́yàwó nítorí pé ká ẹ fẹ́yàwó yẹn ìyẹn ni ó jẹ́ kójú yín ó wálẹ̀ àìmọye cases là ń gbọ́ raping cases there are a lot of cases tó ní ṣe pẹ̀lú pé wọ́n lè fúgbá wọ́n lè bọ̀ àwo ó pọ̀ ju ń tà àmọ̀tẹ́lẹ̀ lọ kí ló fà á nítorí pé àwọn èèyàn they are running away from marriage but nature nature àwọn òkú ò ń bẹ̀ wọn sá fún gbèyàwó àmọdàmọ àwọn tọnà ń dámọ wọn kò kúrò mbẹ ara wọn béèrè fún wọn lè ń sá fún wọn responsibility ṣùgbọ́n wọn fẹ́ẹ́ ṣe gẹ́gẹ́ bíi baálé àwọn èèyàn wa kọlọ ọmọbìnrin kódà ọmọbìnrin tí ò tí àwọn èèyàn ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá ni wàjọ alábẹ́yìnàkùn màwádẹ́tẹ́n wà rọ́ọ̀mà ọlọ́run ni mo máa ń fi ìgbéyàwó máa ń fi jogún sáàrin yín màwádà strong love ìfẹ́ ìfẹ́ yẹn ọ̀rọ̀ tó pọ̀ lọ́wọ́ mi ò ìfẹ́ kọ̀ọ̀kan wáyé láàrin ọkọ àtaya ìfẹ́ yẹn máa extend láàrin bàbá ọkọ bàbá aya ìyá ọkọ ìyá aya tí wọ́n bá ṣe dáadáa bákan làwọn mọ̀lẹ́bí ó mi pẹ́ lára àwọn nǹkan tí máa ń jẹ́ kí ìfẹ́ wà láwùjọ wa òǹgẹ̀ ni márèjì wà ṣe àgbẹ̀fẹ̀ làgbọ́ àjókòó yìí náà ọlọ́ni wà rọ́ọ̀hìmẹ̀ bákan náà wọ́n fi ìkẹ́ sáàní àwọn àfáàní ọmọ bíbí ìkẹ́ ló jẹ́ láàrin ìgbéyàwó ẹ̀rí ń dàmí tóbìnrin bá yẹ ẹ̀hàn náà ìyá ọkọ rẹ̀ ò dẹ̀ ní fẹ́ dìgbọ́ọ̀sẹ̀ nítorí pé ó ti bímọ fún wọn ní à yóò yẹ òun fẹ́ ní à ah? kí ló ń fẹ́ ṣe ó ti bímọ fún mi nítorí ọmọ ẹni ó mi pé for the sake of children èyí ó dẹ̀ mọ ní mercy for the wife bẹ́ẹ̀ náà ni the other way round ìyàwó náà yóò máa ní mẹ́sì ọkụ nítorí ọmọ ṣùgbọ́n èdè ò bá sọmọ ń bẹ̀ wọ́n ní ẹtúkẹ́ náà kò kú sọmọ láàrin èwo làbúrò ṣe kíní kan ọlọ́run abẹ́ ìgbéyàwó tèmi ọmọ alálùbáríkà kó fi sáàrin àwọn ọkọ àtìyàwó gbogbo àwa tí a ti ṣèyàwó tá a ti ń bímọ ọlọ́run ọmọ wa pa jẹ́ kí wọ́n jẹ́ ká jèrè wọn ti ṣèyàwó tí ọmọ wọn ọlọ́run dákan wá bí orílẹ̀-èdè wa bá wa tún ṣe o ọlọ́run bá fọkànbalẹ̀ tó ń lè ní wa ó ń bọ̀ lókè ó ń bọ̀ nsàlẹ̀ máa hẹ́ yìí ó ń bọ̀ ọlọ́run dákan fún wa lọ́kànbalẹ̀ اللهم تقبل منا انك انت السميع العليم يا مولانا انك انت التواب الرحيم والسلام عليكم عليكم السلام ورحمة الله وبركاته نقول جزاكم الله خير اجا شكرا جزاكم الله خير جزاكم الله خير Ah, wọ́n máa bá ọ̀wọ́. àwọn ìyàwó tá a fẹ́ gbé yìí ọlọ́run ti yànnà náà fún wa nínú àwọn ayàtò Quran wípé kí àwọn ìṣẹ́bọ ẹ̀jọ́ máa fẹ́ ọ̀ṣẹ́bẹ bí ẹgbẹ́ wọn lóṣùmí. tí mùsùlùmí bá ń gbà lérò wá nǹkan ni mo nífẹ̀ẹ́ sí mo lè fẹ́ fẹ́ gẹ́gẹ́ bí aya táwọn ọmọ mùsùlùmí pọ̀ tá a lè tó nǹka wọn. statistics of today ó jẹ́ ká mọ̀ pé there is approximately one man to ten females. Jẹ́ pé ọkùnrin kan ó lẹ́tọ̀ọ́ sí obìnrin mẹ́wàá ní intercession ṣe tí wọ́n pẹ́ ntọ́rọ̀ ń kàdá àrùfá ni pé mẹ́rin ni maximum. So tí ọkọ àtàyè bá wà, marriage wọn ó máa ní àṣeyọrí látara àwọn ẹbí kìíní àti kejì. Ọkùnrin gbọ́dọ̀ mọ ojúṣe ẹ̀ gẹ́gẹ́ bí